ẹ kalẹ́ ìròyìn lérèfé ló ń dé sójú ìwòrán yín láti kàn ní Yorùbá Broadcasting Network YBN Ọláyẹmí Adéwùnmí lórúkọ tèmi àjọ tó mójútó ọ̀rọ̀ epo Nigeria National Petroleum Corporation Limited NNPC ni wọ́n ti sọ wípé kò lè dín ní igba bílíọ̀nù àti ẹyọ kan owó náírà two hundred one billion tí wọ́n máa fi ṣe àtúnṣe epo bẹntiró tí àwọn kan ti ṣe gbárọ́gùdù rẹ̀ láti lè mú kí eléyìí tó jẹ́ àádọ́jọ mílíọ̀nù lítà ìyẹn one seventy eléyìí tí wọ́n ń gbà wọlé lórílẹ̀‐èdè yìí kó lè ṣe dáadáa. wọ́n ní ìgbà lítà tó bá wà ni wọ́n máa lo ọgọ́jọ lítà láti fi ṣe kí ó lè lọ dáadáa. ọ̀gá àgbà àjọ náà Mele Kyari ni ó sọ wípé gbogbo ìgbésẹ̀ ni àwọn ti ń gbé láti wá àtúnṣe sí ọ̀rọ̀ náà ó ní ìròyìn ló kan òun kù ní ogúnjọ́ oṣù kínní ọdún yìí wípé epo bẹntiró tó wọlé sórílẹ̀-èdè yìí láti ìlú belgium ó nílò àtúnṣe nítorí yóò máa ba ọkọ̀ jẹ́ ni látàrí àìsí epo ojúlówó yìí ọ̀pọ̀lọpọ̀ súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ló ti ń ṣẹlẹ̀ ní àwọn ilé epo káàkiri ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ògùn àti ìpínlẹ̀ ọ̀yọ́ lára àwọn èrò eléyìí tí wọ́n wà nínú àhámọ́ yìí ni oníròyìn wa láti iléeṣẹ́ YBN ló ti kàn sí ẹ gbọ́ síwájú sí lẹ́nu àwọn ènìyàn náà. kí lorúkọ àdúgbò tá a wà yìí sà. college road. college road ní ọgbà lẹ́kọ̀ọ́ ẹjọ́ epo ó ti di gold báyìí ó scarcity o. scarcity la ará yìí yes so we are struggling to see the fuel to buy. Hello, lẹ́ẹ̀ ríra sà èlò náà tà ń bí. Mm, normal price ni but èèyàn ń struggle kéèyàn tó rí. a ti tó bí ìṣẹ́jú mélòó tẹ́ ti dé bí ah, ṣé bẹ́ẹ̀ ṣe ṣe sáré rà three hours. even since twelve o'clock láti rán ọmọ wa a lè fẹ́ iṣẹ́ kan sí i. iṣẹ́ wo lẹ́yìn ṣe sà. wẹ́dà ni wẹ́dà lè ní sọ́lọ́kadà lọ́wọ́ ní ìgbáradì fún ìdíje du ipò aláṣẹ ní ọdún 2023 aṣíwájú bọ́lá ahmed tinubu ń ló ti lọ ṣe àbẹ̀wò lónìí sí àwọn bàbá bàbá àtàwọn ọba aládé ní ìpínlẹ̀ ògùn lára àwọn tí ó lọ ṣe àbẹ̀wò sí ni aláké ti ilẹ̀ gbá ọba dr aremu gbádébọ̀ pẹ̀lú àwùjalè ti ilẹ̀ ìjẹ̀bú ìyẹn ọba síkírù adétọ̀nà kódà kò ṣàì lọ sí ọ̀dọ̀ọba kẹ́hìndé olùgbẹ̀nlé tó jẹ́ olórí fún àwọn ọba ilẹ̀ yewa gẹ́gẹ́ bí akọ̀ròyìn iléeṣẹ́ ybn ṣe fi tó wa létí ó ní tinubu ó ní ó balẹ̀ gùdẹ̀ nínú ọkọ̀ bàálù àgbérapá hẹlikọ́pítà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sì túyáyá túyàyà láti lọ pàdé rẹ̀ bí ó ti ń ṣe àbẹ̀wò sí àwọn ọba aládé náà èrèdí ti jàgàbáǹbọ̀gò tó fi ń ṣe àbẹ̀wò sí àwọn ọba ládéládé yìí ni láti fi èròǹgbà rẹ̀ hàn fún wọn wípé òun fẹ́ díje du ipò gẹ́gẹ́ bí aláṣẹ orílẹ̀-èdè nàìjíríà nígbà tí ó bá fi di ọdún 2023 gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú ló ti gbé ọ̀pá àṣẹ fún ọba alákẹ̀sán ti akẹ̀sán pẹ̀lú ológùdù ti ògùdù ó gbé ìgbésẹ̀ yìí lẹ́yìn tí gbogbo ètò ti tò lórí ọba najimdeen abídèmí abẹ́rẹ́jọ́ ògúnjọ́bí tó jẹ́ alákẹ̀sán ti akẹ̀sán ìkejì ní ìjọba ìbílẹ̀ àlímọ̀ṣọ́ pẹ̀lú ọba nọ́jímù akínwùmí fàṣọlá gẹ́gẹ́ bí ológùdù sí ògùdù kejì ní ìjọba ìbílẹ̀ kòsọ̀fẹ́ ní ìpínlẹ̀ èkó nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń gbé ọ̀pá àṣẹ fún wọn ní ọ́fíìsì rẹ̀ tó wà ní aláùsá ní ìkẹjà nílùú èkó ó ní wọ́n gbé ọ̀pá àṣẹ fún àwọn ọba náà lẹ́yìn tí ètò ti lọ bí ó ti yẹ kó lọ ní ọ̀nà ti ìbílẹ̀ àti ti ìjọba àwọn ọba náà ni alábòjútó fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ agbègbè ìyẹn ọ̀mọ̀wé wálé ahmed gbé ọ̀pá àṣẹ fún lórúkọ gómìnà sanwó ó wáá rọ gbogbo àwọn ọmọ ìlú náà kí wọ́n má ṣàìfi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba náà kí ìtẹ̀síwájú kó lè wà ní àwọn agbègbè yìí. ọkọ̀ ojú irin èkó sí ìbàdàn ni ó ti kọ̀ láti iṣẹ́ lónìí ọjọ́ àbámẹ́ta látàrí ìbàjẹ́ ojú irin látọwọ́ àwọn bàṣẹ̀jẹ́ eléyìí tí wọ́n lọ ba ojú irin náà jẹ́. àwọn èrò ni wọ́n ti ń lọ nínú ọkọ̀ ojú irin yìí lónìí láti ibùdókọ̀ ti ọbáfẹ́mi awólọ́wọ̀ train station ní ìlú ìbàdàn ní nǹkan bíi aago mẹ́jọ ààbò òwúrọ̀ lónìí ṣùgbọ́n tí wọ́n nílò láti dúró lójijì nígbà tó kù díẹ̀ kí wọ́n dé ibùdókọ̀ tí ojú irin ti Fúnmiláyọ̀ Ransome Kuti ní pápá láǹtó látàrí àwọn ọkọ̀ lọ̀rọ̀wọ̀ sí tí wọ́n ti lọ yọ nǹkan láti fi dá ìjàmbá sílẹ̀ ní ojú ọkọ̀ irin ọ̀kan lára àwọn èrò tó jẹ́ olùkọ́ ti ilé ẹ̀kọ́ yunifásítì ìlú Ìbàdàn ọ̀mọ̀wé Fèyí Léò ó sọ wípé ẹ wò ó ẹ̀rù bà wá nígbà tí ọkọ̀ náà ṣàdédé dúró lójijì ó ní àwọn ò mọ ohun tó ṣẹlẹ̀ kódà eléyìí tó tún ń bọ̀ láti ìpínlẹ̀ èkó òun náà ní láti dúró ṣì lójijì ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ ní hílàhí ló bá wọn kó tó di wípé wọ́n wá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ tí wọ́n sì ṣe àtúnṣe tí kálukú tó sì bá ọ̀nà tirẹ̀ lọ ọwọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti bá Kẹ́hìndé Ọládìméjì ẹni ọdún mẹ́tàlélógójì àti aya rẹ̀ Adéjùmọ̀kẹ́ Rájí ẹni ọdún márùndínlógójì níbi tí wọ́n ti bá ẹ̀yà ara lògbólògbó lọ́wọ́ wọn alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn DSP Abímbọ́lá Oyèyẹmí ló sọ̀rọ̀ náà nínú àtẹ̀jáde tó fi síta lónìí gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé ó ní àwọn tọkọtaya yìí ni wọ́n ń gbé agbègbè Abiola Way ní Lẹ́mẹ̀ Abẹ́òkúta tí baálẹ̀ Lẹ́mẹ̀ olóyè Moshood Ògúnwọ̀lú tó mú ẹjọ́ wọn lọ sí àgọ́ ọlọ́pàá tó wà ní Kéńtà wípé àwọn alábàágbé àwọn ènìyàn náà níbi tí a ti rí olùṣọ́ àgùntàn Àdìsá Ọlárẹ̀wájú ó mú ẹjọ́ wọn wá wípé òun ṣàkíyèsí wípé òórùn burúkú ń jáde láti yàrá wọn bí wọ́n ti mú ẹjọ́ débẹ̀ ní ẹsẹ̀kẹsẹ̀ ni ọ̀gá àgbà gọ ọlọ́pàá ti kéńtà CSP Adeniyi Adékúnlé àtàwọn ọmọ rẹ̀ ni wọ́n kórè yẹ̀lẹ̀yẹ̀ lọ síbẹ̀ lẹ́yìn tí wọ́n tú gbogbo kọ̀rọ̀kọ́ndú inú yàrá àwọn lọ́kọ-láyà yìí ni wọ́n bá ẹ̀yà ara ènìyàn lògbólògbó eléyìí tí wọ́n bò mọ́ inú ike àwọn lọ́kọ náà ni wọ́n ṣàlàyé fún àwọn ọlọ́pàá wípé ọ̀gbẹ́ni kan tórúkọ rẹ̀ ń jẹ́ Michael ló tó ń gbé àdá tán òun ló gbé ẹrù náà tọ́jú sí ọ̀dọ̀ àwọn títí di àsìkò yìí wọn ò tí ì rí ọ̀gbẹ́ni Michael níbi tó fara ṣoko sí tá ò bá gbàgbé ní nǹkan bíi ọ̀sẹ̀ kan sẹ́yìn ni wọ́n rí kùkùté ara ènìyàn kan nínú adágún ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ a ò lè sọ bóyá ẹ̀yà ara onítọ̀hún òun ni wọ́n bò wọ́n inú ike ṣùgbọ́n ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá fún ìpínlẹ̀ Ògùn CP Lánrẹ Bankole ó sì ní kí wọ́n gbé àwọn ènìyàn náà lọ sí ẹ̀ka ti ìwádìí kí ìgbésẹ̀ tó tọ́ kó lè wáyé lórí àwọn méjèèjì. àjọ tó ń mójútó iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí Police Service Commission ni wọ́n ti pa á láṣẹ wípé ọ̀sẹ̀ méjì péré ni wọ́n fún iléeṣẹ́ ọlọ́pàá láti ṣe àpérò àti parí ètò ìwádìí lórí ọ̀rọ̀ igbákejì kọmíṣánná tẹ́lẹ̀ Abba Kyari nínú àtẹ̀jáde eléyìí tí olórí ẹ̀ka ìròyìn àti ìpolongo Ikechukwu Ani tó fi síta ó ní wọ́n ti pa á láṣẹ fún wọn wípé kí èsì àbájáde ìwádìí lórí ọ̀rọ̀ Kyari kó tètè jáde kí wọ́n sì tún yan àwọn ìgbìmọ̀ míì eléyìí tó yàtọ̀ sí àwọn tó ń ṣe ìwádìí náà lọ́wọ́lọ́wọ́ àjọ ìṣe ìpinnu yìí níbi ìtẹ̀síwájú ìpàdé tí wọ́n ṣe fún ìtẹ̀síwájú ẹlẹ́ẹ̀kẹrìnlá irú rẹ̀ nílùú àbújá eléyìí tó dópin lánàá níbi tí ẹni tó ti fẹ̀yìntì nínú iṣẹ́ ọlọ́pàá tó tún jẹ́ alága àjọ náà alhaji musiliu smith tó ti jẹ́ alága níbẹ̀ ni wọ́n ti pàṣẹ yìí fún iléeṣẹ́ ọlọ́pàá kò ní jù báyìí lọ fún ìròyìn lérèfé lónìí ọjọ́ kejìlá oṣù kejì oṣù kejì ọdún 2022 níkànnì yorùbá broadcasting network ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ wa ẹ lè darapọ̀ mọ́ wa nípa títẹ̀ YBN sórí nọ́mbà tó lọ lójú fọ́nrán yìí bákan náà tẹ́ bá ń wà fún ìgbà àkọ́kọ́ ẹ subscription button kẹwàá tí aago dúdú tó wà lókè eléyìí tó máa fún yín ní àfiyèsí ní gbogbo tá a bá ti wà lórí afẹ́fẹ́ wa máa rántí wípé àríṣe la ríkà àríkà bá a bá ìrìkún ohun tá a bá ṣe lónìí ìtàn ni tó bá dọ̀la rí ipò ṣe rere ká lè ròyìn rẹ̀ sí rere ọláyẹmí adéhùn mi ń lorúkọ tèmi títí ìgbà míì tá a tún máa pàdé oorun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan láàjì ó dàárọ̀.